أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه كأيوب إذا عافيته بعد بلواه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ àlékún kí fún ànábì wa sallallahu alaihi wasallam àtúnkí ẹ̀yin olùgbọ́ wa ní òru ti òní tó jẹ́ òru kẹrin kọ́nà balikọ́lá kó jẹ́ kí rọmọdán náà kó jẹ́ ayé ẹnìkọ̀ọ̀kan wa so akira wa pé a kú ìfọkànsí a rí i pé ní òru àná wọ́n lórí ìmọ̀ ọlọ́run kama má da orogún pẹ̀lú ọlọ́run ọba àlékọ́lá subhanahu wa ta'ala so eléyìí ń jẹ́ kó yí wa yí pé àwọn ìdájọ́ tí yóò tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwẹ̀ nínú ètò yín ètò wa da'watul haq o ká tó lè máa bọ́ sínú àwọn ìdájọ́ tí a tún máa gbọ́ nínú Ramadan a gbọ́dọ̀ lọ́mọ yìí pé ẹni táwọn àdájọ́ yìí tí ó kàn òun náà lẹni tó jẹ́ mùsùlùmí tòótọ́ kì í ṣe mùsùlùmí títún bá wọn sín gbẹ́rẹ́ kì í ṣe mùsùlùmí títún bá wọn gé ajá di oògùn tóun náà sì tún kírun àwẹ̀ ọ̀kan kò sì ní ládàá wẹ̀ so bákan náà ẹni tí èyí ṣe mùsùlùmí tó náà ń bá wa gbààwẹ̀ ọkàn fi bí panu ni ni wọ́n fi kọ́kọ́ bá ní sọ̀rọ̀ ṣàhádà gbogbo àwọn ìbéèrè tí a ti fi ń sọwọ́ sí wa ó ti ń wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa so a dúpẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa so nínú àwọn ìbéèrè tí àwọn ṣéwù wa tí wọ́n mọ̀ bá ní yànnà rẹ̀ ní òru tòní òun náà ni ìbéèrè tí arábìnrin kan béèrè láti ìlú èkó àwọn ẹlẹni tí ọkọ pè wọlé tí wọ́n ní ẹ dákun ẹ jọ̀wọ́ àwa tí àwọn tí àwọn jẹ́ obìnrin táwọn ń gbé ọmọ lọ́wọ́ kí ni ìdájọ́ àwọn nínú àwẹ̀ báwo làwọn ó ti ṣe sáwọn ọmọ gbàwẹ̀ ni àti pé táwọn ò gbà kí ni nǹkan tí àwọn ó ṣe látara délé a tètè lọ sí ọ̀dọ̀ ṣéhù wa kí wọ́n bá ní yànnàná ọ̀rọ̀ náà kì í ṣe ẹni tí ń gbé ọmọ lọ́wọ́ nìkan inú àwọn nǹkan tí a ti ní nérò láti fi bá wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ òun náà lélẹ́yìí wà sí àwọn arúgbó náà àtàwọn tí ọlọ́run bá lékọ́lá tó ní kí wọ́n fi àwẹ̀ lẹ̀ sọ́lọ́ ń bọ̀n láwẹ̀ tán pátápátá ni báwo ni wọ́n ti ṣe padà àwọn ṣèwà Sulaiman Muhammadu Awwal amúbíẹyà wọ́n ti wà ní kalẹ̀ ní òru òní pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà bá lékọ́lá pé ó jẹ́ kí a rí wọn pẹ́ falyatafaddal. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillahi wa ba'an. فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fọlọ ọba tó sì wá ní mùsùlùmí àtọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fanabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ balẹ tó bá máa jẹ ìkẹ́ fún gbogbo wa a fi ìjọkọsọrọ abẹ lọhùn ìran nàbí náà dákunjẹ ọjẹ ìkẹ́ fún èmi àti ẹ̀yin a tún kíra wa sí orí ètò yìí ní Eh, ìtẹ̀lé àwọn nǹkan tí a ti ń bá bọ̀ àfikún sọ̀rọ̀ abẹ lọ́hùn kọjọ́ jáde kọ́ gbà ní ìbàdàn fún wa. Eh, arábìnrin tí wọ́n béèrè ìbéèrè yìí alọ́sọ̀tà lámásá àbáni san arábìnrin lẹ́sàn olóore níbi agbanita adé yìí kò ní wùwà kí arọ́ọ̀ṣì ń bẹ̀ ntí ọ̀dà náà ni káyànnà rẹ̀ ṣùgbọ́n obìnrin òun náà ni ó fi ìbéèrè fa ìbéèrè míì tó yẹ pé ó yẹ kí a kó papọ̀ o náà ni ìdájọ́ ẹni tó jẹ́ àgbàlagbà báwo ni yóò ṣe dá àwẹ̀ tiẹ̀ náà báwo ni yóò ṣe máa dá padà bákan náà ẹni tó jẹ́ náà báwo ni yóò ṣe dá àwẹ̀ tiẹ̀ náà padà inshallah eléyìí ni ó jẹ́ ká kó pọ̀ mọ́ obìnrin tó lóyún nú àti obìnrin tí ó allah subhanahu wa ta'ala mani sọ̀rọ̀ nu suratul baqara wípé a'udhu billahi minash shaitanir rajim gẹ́bí àfàsì kà fún alẹ́ kan wípé àwọn èèyàn kan bẹ́ẹ̀ nù yín tọ́já wípé ìkágara mi ò ní jẹ́ kí wọ́n lè gba àwẹ̀ yìí nínú oṣù ramadan káwọn èèyàn máa padà gba àwẹ̀ wọn bọ̀ ìkágara yìí àwa rí pé ń tí ń jẹ́ ìkágara òun kéèyàn mọ́ làbúrà ti ṣe nǹkan kan tí wọ́n pa láṣẹ alọ́sọ̀sọ́ra wa dáko arìnrìnàjò ó sì dáko aláàrẹ̀ àwọn àfa wa ń jóye wa wípé pẹ̀lú ìmọ̀ kà pípọ̀ alàájízù ìkágara tí àgbàlérò ń bì nínú ìbáàdà wọn rí wípé méjì ló pín sí àtọ́rí ìwà èyí tó jẹ́ pé ọwọ́ abánini yóò kú òtò bá yá ànsẹ́rìn àjò àfilẹ́gbàwẹ̀ yìí ọwọ́ abánini yóò kú òtò bá yá bákan náà àárẹ̀ dé inshàlá tó sì jẹ́ àárẹ̀ tí yẹn mọ́ra kan pẹ̀lú ẹ̀ lè lọ padà inshàlá rahman tí ìrora ìbá lọ padà náà ó jẹ́ wípé ìkagara tó sáré wá bani ni ṣùgbọ́n ìkagara kan bẹ tó jẹ́ wípé à ń pè ní alaajizu adaim ìkagara tí ò lè kú ọ̀lọ́dún èèyàn mà láíláí ká tó yànnà náà àárín méjèèjì allah subhanahu wa ta'ala ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gẹ́gẹ́ kò ṣe gbígba àwẹ̀ ní ọ̀ranyàn tán pátápátá lójú kan ó ṣe lójú méjì ẹ̀ ń bá wù kó gbààwẹ̀ ẹ̀ ń bá wù kó fún yàn ló ń jẹjẹ èyí ni alọ́sọ̀tà ń sọnù alukurani nù suratul baqara náà wípé a'udhu billahi minash shaitanir rajim wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn tí mo máa gbà fíìmù ọlọ́ba subhanahu wa ta'ala ṣùgbọ́n gbogbo èyí tẹ́ ẹ bá lágbára láti gbààwẹ̀ tẹ́ ẹ wàá gbà ń pọ̀ jù fún yín kẹ́ ẹ gbàwẹ̀ lọ́dà ṣùgbọ́n ó tẹ́ ẹ bá lè mọ bọ́ọ̀yàn láti máa fi dí àwẹ̀ ń jojúmọ́ eléyìí ni àkọ́kọ́ òfin tó kọ́kọ́ dé kó tó di wípé Allah subhanahu wa ta'ala ó wá pa o ó wá pa ilé rẹ lọ́wọ́ gbẹ̀yìn wípé gẹ́gbó sí wanu hadithi salama ibn akwa tí mo Bukhari tí mo Muslim gbà wá àní láti máa sáyẹn lọ síbi hadithi púpọ̀ wípé gẹ́gbẹ́ náà nàbí sàrẹ́bẹ́ bin Umar ọ̀rọ̀ yìí ń gbàtàrọ̀ sàn tó sọ kalẹ̀ man sha'a aftara wa afda ẹni tí ọba fẹ́ ń gbà yẹn kò ní gbàwẹ̀ tí ọba ti yẹ gbàwẹ̀ o tún mọ̀ pé òun bọ̀ọ̀yàn nìyẹn ṣùgbọ́n tọ́ba ti gbàwẹ̀ kò wulẹ̀ ní bọ̀ọ̀yàn padà ní àsìkò yìí ṣùgbọ́n gbọ́dọ̀ pé àlùsọ̀rọ̀ wa sọ́yà kalẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn pé shahru ramadan الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم àwọn sọ̀rọ̀ wa ṣe gbígbà yìí lára yàn lọ́wọ́ ṣàlẹ̀ padà káwa sọ pé mo ìdájọ́ ti tẹ̀yìn ọ̀padà pati alákọ̀ọ́kọ́ rẹ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa bí wọ́n ṣe túmọ̀ hadithi onlele yìí ṣùgbọ́n a tètè lọ síbi ọ̀rọ̀ abdulabdul abbas lórí aya yìí abdulabdul abbas ńgbà tó wo aya yìí títí ó ní aya yìí kò yí ṣe mansukho muhkama allah subhanahu wa ta'ala ó tún fi ṣàlàyé nǹkan lálẹ́kún kún àlékún fún wa wípé ìdájọ́ yìí yóò máa padà sẹ́kù lórí àgbàlagbà irú àgbàlagbà wo àgbàlagbà tó ti darúgbó kùjọkùjọ bákan náà àgbàlagbà obìnrin ni ó jẹ́ ni o àbí àgbàlagbà ọkùnrin abdulhamid abbas ni ìdàkánà la yòtìkọ́ ni sọ̀wù tá a méjèèjì ọba ti lágbára àti máa gba àwẹ̀ fàyútù ìmánì àǹkúlì yẹ́wọ́mí mìskínà wọ́n máa padà bọ́ aláìní kọ̀ọ̀kan ní kíni o ní ọjọ́ kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn afáàní tá a bá wù ọ̀rọ̀ tí abdulhamid abbas sọ dáadáa yìí nínú àyà ìgangan Allah subhanahu wa ta'ala kọ̀dá kọ arúgbó tí ò lè gbà wẹ̀ kọ̀dá kọ ẹ̀ nínú kíni o nínú àyà yìí ṣùgbọ́n àgbọ̀yé tí a lọ sọ̀tà fún abúlébìnrin Abbas ó rí ọ̀rọ̀ yìí fàyọ níbi wípé tó bá tiẹ̀ lọ rè jẹ́ wípé ẹni ò lágbára láti máa gbà wẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lọ ní tó bá fẹ́ gbà ẹni tó tún lè máa fi rọ oníkọ́ máa bọ́ọ̀yàn ní ojoojúmọ́ tó wáyé pé báyìí láwọn èèyàn bá wà tó lọ ń wá fọ́ máa bọ́ọ̀yàn jojúmọ́ tó bá wú ọ̀ tó o bá fẹ́ gbàwẹ̀ tọ́lọ́ ń wá fọ̀ yẹn kú ò tó wá sọ mí máa gbàwẹ̀ lórí ẹ̀ ń bá ti lágbára àti máa gbà wọn tó sọ di ọ̀ràn yẹn lórí rẹ̀ a jẹ́ pé ìdájọ́ yìí yóò máa ṣẹ́kù lórí ẹnì tó jẹ́ wípé kò ní agbára láti gbàwẹ̀ yẹn ìní ọ̀fà tí ó fi ṣe kíni o tí ó fi máa bọ́ọ̀yàn tábà wá wòró eléyìí a rí ni àgbàlagbà lọ́kùnrin lọ́jẹ́ ni o àbí ni kíni o ní clear àwọn nǹkan kan bẹ̀ yẹn àgbàlagbà tó bá dàgbà débi wípé kò lè dáwẹ̀ gbà mọ́ ọ̀rọ̀ wo ni àwọn àfáà sọ lórí rẹ̀ àwọn àfáà ní ọ̀rọ̀ méjì lórí ẹni tó bá ti dàgbà débi pé kò lè ṣe kí ni o kò lè dá àwẹ̀ gbà mọ́ alákọ̀ọ́kọ́ wọn ni láyé irú ẹni báyìí kò ní máa bọ́ọ̀yàn padà láyé jíbalẹ̀ yìí tọ́ àmì kò ní bọ́ọ̀yàn padà wọ́n ní kí ló dẹ̀ sọ pé kò ní bọ́ọ̀yàn padà wọ́n ní lè anáwó dọ̀ọ́yìn fún aníwùlì sínú nítorí wípé ọjọ́ orí rẹ̀ ti sọ di ẹni tí ò lágbára àwẹ̀ mọ́ ìdá tí ọba ti wá lágbára àwẹ̀ mọ́ yìí fálàmì yẹn jìbọ̀ àlẹ́ yìí fìdíya kó tún wá jẹ́ pé arúgbó tí ò àti máa gbà wọ́n yóò tún máa bọ́ ọ̀yàn padà kìí ṣe dandan fún ma ka sọ bí yìí gẹ́gẹ́ bí ọmọ èké náà tí ò lè gba àwẹ̀ ìjà àmà sọ pé ń tọ̀ náà ọmọ èké ọmọ bọ́yàn lójoojúmọ́ lè anna Allah subhanahu wa ta'ala la yukallifu nafsan illa wus'aha nítorí pé Allah subhanahu wa ta'ala kọ́ lá nkankan bu ẹ̀mí kankan lọ́rùn àyàfi kíni o àyàfi nkan tí ọba ní agbára ìdán eléyìí jí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ àfa ṣùgbọ́n ọ̀rọ̀ kejì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ kejì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wà lórí rẹ̀ ni wípé àgbàlagbà báyìí àlẹ́yìí fídíà àǹkúlì yaomi mìsíkínà ó ń tàn yóò máa bọ́ aláìní kọ̀ọ̀kan ní ojoojúmọ́ eléyìí ni tí abdullahi bin abbas tó fi túmọ̀ ayáyí àtàmínà nu àwọn sálàfù tá a bá wá wo ọ̀rọ̀ yìí lọ padà á wà rí pé àgbàlagbà tí ò lágbára àti gbà àwẹ̀ yóò máa padà bọ́ọ̀yàn lójúmọ́ ìjà ààrẹ nìkan tó dẹ́rú ẹ̀ wò tọ́jà yìí pé àgbà lọ́fà ti fi ń bọ́ọ̀yàn tí ó sì gbọ́yé sí wípé àgbà tó ń dá yìí àìlè gbà àwẹ̀ mà ọ́ bọ́ tán lọ́rùn òun òun ní padà síbi mímọ́ bọ́ èèyàn àárí ẹ̀gbà wa Anas bin Malik radiyallahu ta'ala ní àrùdọ́ tọ́jà wípé gbogbo ọdún tàbí sàm ló Madina iná ló fi ṣe bọ̀ fóun sí ọlọ́run ọba Anas ibn Malik ńgbà tó dàgbà dé ààyè kan tí agbára àti lè máa gba àwẹ̀ tí ò sì fún mọ́ Anasi wa máa ń bọ́ yàn níjoojúmọ́ tó jẹ́ wípé arúgbó arọ fẹ́ fi wé ọmọ èké ni tọ́jà pé ìwà amájẹ̀dẹ̀dàn àwẹ̀ lọ́rùn ọmọ èké a sọ pé kọ̀jẹ̀dẹ̀dàn mánà lọ́rùn arúgbó ńgbà tí o ti lágbára àti gbà tọ́lọ́rọ̀ bọ̀ ọ̀la nǹkan bọ̀ ẹ̀mí kan lọ́rùn àfi nǹkan tó bá lágbára a ní rírú àkọọ́lẹ̀ báyìí pẹ̀lú Anas ibn Malik radiyallahu ta'ala anhu káwá gbẹ̀kuru àgbàlagbà tó bá ti darúgbó débi pé a kò lè dáwẹ̀ gbàmà yọ́ọ́ máa bọ́ọ̀yàn kọ̀ọ̀kan lójoojúmọ́ ojú méjì wà ní àgbàlagbà yìí ní ó sọ síwájú pé obìnrin lọ́jẹ́ ni àbí ọkùnrin ojú méjì ni tó bá wù ó lè bọ́ọ̀yàn papọ̀ nígbà tí Ramadan bá ṣe kíni o tó bá parí ó lè bọ́ wọn papọ̀ ṣùgbọ́n kò lè bọ́ àwọn èèyàn yìí papọ̀ níbẹ̀rẹ̀ Ramadan o kápẹ́yìn ò lọ fẹ́ mú torí pé n fi torí ẹ̀ bọ́ wọn papọ̀ ìkè ìdúrà yẹn lórí rẹ̀ ó lè kó aláìní tààtì jọ tọ́ ẹ pé Ramadan bá pé tààtì lọ́dún náà tọ́ ẹ jẹ́ pé twenty nine ni olùkọ́ àwọn aláìní twenty nine yìí jọ kọ́ bọ́ wọn lẹ́ẹ̀kan náà à ń bọ̀ níbi bíbọ̀ yẹn tí òfin ní dàrú o lè ṣe bẹ́ẹ̀ tó bá sì wù o lè máa bọ́ aláìní kọ̀ọ̀kan ní kíni o ní ojoojúmọ́ ṣùgbọ́n tó bá fẹ́ bọ́ aláìní kọ̀ọ̀kan ní ojoojúmọ́ kí ni nǹkan tí ó máa fi bọ́ aláìní ṣé yóò gbé sáàrì fún yóò tún gbé ìsinú fún láà ó lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n bá gbé fún ni kì í ṣe lọ́dọ̀ ẹni tí ó gbé fún ni òun náà ni wájibà oúnjẹ tá a jẹ níjókòó ẹ̀ẹ̀kan tí ó yó ni ó wà lè jẹ́ sínú lẹ́ni yóò máa ṣe fóńtọ̀ ni o ó sì lè jẹ́ sàárì lẹ́ni yóò máa ṣe fóńtọ̀ yìí tá a fẹ́ sọ pé wọ́n lè pín méjì lọ́dọ̀ ẹni tí wọ́n gbé fún kápẹ́ ní tí wọ́n gbé fún yẹn òsì yẹn mú dundun débi pé kọ́ báyìí lọ́ọ̀rẹ́ jẹ́ tán nísìnyí yìí kò sí ní tí ó kulẹ̀ fi jẹ sáré ó ní sẹ́bà lọ́dọ̀ tiẹ̀ kìí ṣe dandan lọ́rùn ẹni tó fẹ́ bọ́ọ̀yàn ká sọ pé yọ́ọ́ máa bọ́ ní sáré yóò tún ẹ̀dá kò jẹ́ mọ́ ẹ̀jẹ̀ agbóra wáyé o kìí ṣe pé yọ́ọ́ máa bọ́ ní sáré yóò tún máa bọ́ ní sínú fídíà yẹn tó bá jẹ́ pé ẹni tí gbé fún lọ́dọ̀ kọ́dọ̀ ò lè dá mẹ́ márùn ó lè dá mẹ́fà ó lè dá méje ó lè dá mẹ́jọ kápò ní jẹ́ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fúnra rẹ̀ ọ̀run rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní eléyìí wà ìbọ́ọ̀yàn yìí ní odidi ọjọ́ kan yìí tá à ń sọ pé yọ́ọ́ máa jẹ́ ìrọ́pò àwẹ̀ fún ẹni tí ò lè gbà ọjọ́ kan yìí òun náà ni ìbọ̀ọ̀yàn ní kíni o ìjókòó ẹ̀kẹ́ ojú méjìlá wa níbi eléyìí a lè gbóúnjẹ fún ọ̀yàn ní nǹkan tó jẹ́ pé a mọ̀ pé eléyìí iná ló lè yó ẹnìkan níjókòó ẹ̀kan insha allah ta'ala ṣùgbọ́n tó bá jẹ́ pé àfẹ́ gbóúnjẹ fún ọ̀yàn tó jẹ́ wípé n tá a fẹ́ fún ẹni òní rọ̀ oúnjẹ ni tí èpè yọ̀ọ́ lọ́ máa ṣe fúnra rẹ̀ bọ́yá ráìsì ni o bọ́yá ẹ̀wà ni o òun làbẹ́ fẹ́ fún tọ̀ yìí kí wàá ní déédéé nǹkan tí a fún ẹ nì òun náà ni múdù múdù òun ni déédéé nǹkan a fún bó ti jẹ́ pé à ń bọ̀ nbí ọ̀rọ̀ múdù yìí tó bá di ọwọ́ gbẹ̀yìn Ramadan ṣùgbọ́n kákan mú lódìdí wípé rúbúrú àṣọ ànábáwí kan òun ni àlùmúdù ànábáwí kan tí wọ́n bá mú sọ́ọ̀rù ànábáwí à ń bọ̀ nbí eléyìí pé al-aswa wal-amdad takhtalifu bi àwọn tá à ń pè ní àwọn òṣùwọ̀n yìí bí àsìkò kọ̀ọ̀kan ṣe rí náà ní kọ̀ọ̀kan náà máa ń yàtọ̀ síra wọn ṣùgbọ́n nǹkan jẹ́ ti ẹ̀sìn táwọn àfa àṣìṣe pọ̀ lórí ẹ̀ ní pé òṣùwọ̀n tá nàbí ń sọ̀rọ̀ wa àtúntò lẹ́wọ̀ sàlámù àlẹ́ tá à ń pè ní asọ́wọ̀ ànábáwí mẹ́rin tí ẹyọ kan rẹ̀ múdù ànábáwí kan àárí múdù mẹ́rin nínú asọ́wọ̀ kan ó mi pé sọ́wọ̀ kan kó kíni o ó ń kó múdù mẹ́rin sínú ṣùgbọ́n tí wọ́n ń pè pa afẹ́ bọ́ọ̀yàn múdù kan oláwà fi bọ́ọ̀yàn tọ́jẹ́ one over four kíni o àsọ́ọ̀rù kí wàá ní déédéé sọ́ọ̀rù ànábáwí báwọn afáàṣẹ bá ní iṣẹ́ pọ̀ lórí rẹ̀ mo ti sọ páńbọ̀ mbẹ́ insha Allah ta'ala ṣùgbọ́n ọ̀rọ̀ ìtọ́kàn gbé wa débẹ̀ la fẹ́ fi sáré yàn náà nǹkan kan náà ni kílò méjì àti forty grams òun ní ń ṣe déédéé ní ń ṣe déédéé insha Allah ta'ala ní ń ṣe déédéé àsọ́ọ̀rù kan ṣùgbọ́n tó bá yẹ pé gíráàmù la fẹ́ gbé lọ two thousand and forty grams onisọ́ọ̀rù kan ànábáwí tá a bá wá fi four divide two thousand and forty yóò fún wa ní five hundred and ten yóò fún wa ní kíni o five hundred and ten ajá pé five hundred and ten grams òní ń ṣe déédéé múdù kan múdù yìí wa la fẹ́ fi bọ́ ẹni tí a fẹ́ bọ́ èyí àgbàlagbà tó fẹ́ bọ́ yẹn láti fi lè gbé àwẹ̀ tiẹ̀ kú òlọ́rùn ó fẹ́ bọ́ aláìní kan o aláìní tó wá fẹ́ bọ́ ìkéṣe pé oúnjẹ bàbá ò lè ṣe ń jẹ kò tó sẹ́ni tí wọ́n bàbá ṣe ń jẹ déédéé tí wọ́n bàbá bá yọ ó ní five hundred and ten grams ráìsì tàbí wà ní o tó da tí èyí ṣe pé bóyá èyí tí kòkòrò ti jẹjẹjẹjẹjẹ torí pé tí kòkòrò ti jẹ náà yóò lo yóò lù sí wéètì ṣùgbọ́n ntọ́ da la fi ń wọn nǹkan tá à ń sọ yìí irú eléyìí tá a bá wá gbé fóńtọ̀ntàn àwọn àfa wa pàkíyèsí wípé ó dáa pọ̀ tọ́ba lọ rè jẹ́ pé nǹkan tọ́jẹ́ pé wọ́n máa fi nǹkan míì kúnra rẹ̀ nífi máa dóúnjẹ tọ́ba lọ rè jẹ́ bí èlùbọ́ tàbọ́lọ́ jẹ́ gààrí ntọ́ dàápọ̀ ni kéèyàn hẹ́pù ẹni lórí ọ̀rọ̀ bí ó sì rí ọbẹ̀ kún pẹ̀lú àtẹ́jáni o so eléyìí clear báwọn lórí ọ̀rọ̀ ti àgbàlagbà àgbàlagbà wà máa wá bọ́ọ̀yàn yìí yọ máa bọ́ọ̀yàn yìí lójoojúmọ́ fún àwẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan fún àwẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan eléyìí clear báyìí ṣùgbọ́n èyí tó so máa kó tó di pé á clear àti tàwọn obìnrin ó náà làwọn nǹkan kankan bẹ tó máa ń dàrú níbi eléyìí kí ni máa ń dàrú níbi eléyìí náà ẹni tó bá wà lọ rè jẹ́ aláàárẹ̀ tó bá jẹ́ pé àárẹ̀ ti ń ṣe ẹni kèé sí àárẹ̀ ti pinlẹ̀ ẹ̀ máa san mọ́ kò sí lè gba àwẹ̀ mọ̀pẹ̀ láàárẹ̀ yìí láti bẹ̀rẹ̀ Ramadan eléyìí náà ti máa bọ́ ọ̀yàn kọ̀ọ̀kan níjoojúmọ́ yóò máa ṣùgbọ́n tó bá yẹ pé àárẹ̀ ìbámu mi ó lè padà lọ ọ̀fìnkì ó lè padà lọ iná bá ń ṣe èèyàn nínú Ramadan eléyìí ò ní bọ́ yẹn o kò ní bọ́ yẹn yọọ ma wá títítítítítítítí bọ́yọ̀ lọ́n pé ńgbà Ramadan bíi fifteen lára rẹ̀ padà wá yá ó ti mọ̀ pé fifteen tó ń jẹ́ òun ọmọ asẹ́pàdé lẹ́yìn Ramadan téèyàn bá wá ń bá a lọ báyìí tí wá ń bá a lọ báyìí tí wá ń bá a lọ báyìí bọ́yọ̀ gbà wẹ̀ di twenty ńlọ́ba di pé ọ̀fìn kìímù orí bá ń fọ tó jẹ́ ń tó jẹ́ràn àárẹ̀ ta rògbà yọ padà lọ́tọ́ bá yá ilẹ̀ ni yìí ń bá bọ̀ títítítítí rọmọdọ́n sì kùjọ mẹ́wàá ló ń tọ̀ ń bá fi wá yìí jáde láyé ẹ̀yin èèyàn tí ìlú eléyìí bá ṣẹlẹ̀ sí èèyàn yín ẹ má dà wọn àfa àláàmù ẹ má sì pin láàrin ara yín ẹnìkan kò ní gbàwẹ̀ fún tọ̀ ń padà o torí ó ń tọ̀ ń wò jẹ gbèsè àwẹ̀ o nítorí pé Allah subhanahu wa ta'ala ń sọ́nà Al-Qur'an wípé faman kana minkum aw ala safarin fa iddatun min ayyamin ukhra ẹ bá travel nù yín ẹni àárẹ̀ bá ń ṣe nù yín tọ́jú àárẹ̀ tó mọ̀ pé yọ padà lọ òun sì padà gbàwẹ̀ padà kọ́ gbà àwẹ̀ yín padà ní àwọn ọjọ́ míì lẹ́yìn Ramadan ṣùgbọ́n ìjọba wọn bá fẹ́ ní ìláyé ọjọ́ míì màbí tó fi gbẹ̀mí rẹ̀ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó mẹ́mí rẹ̀ sọ́dọ̀ ṣáájú kótó di pé àsìkò tó lè fún láti fi gbàwẹ̀ padà kò sí pẹ̀lú rẹ̀ mọ́ ẹnikẹ́ni kákìlì àbínà dáadáa kọ́mọ́dàrú ẹnikẹ́ni tó yẹ pé àárẹ̀ ti ń ṣe é àárẹ̀ tó pinlẹ̀ jẹ́ wípé kò pinlẹ̀ lè gbàwẹ̀ mọ́ tẹ́lẹ̀ kí rọmọdún tó dé ni irú ẹni báyìí yóò máa bọ̀ yẹn jòjúmọ́ jòjúmọ́ lẹ́ni kọ̀ọ̀kan tọ́bọ̀ wá jẹ́ wípé àárẹ̀ ti ń ṣe yìí àárẹ̀ tó lè lọ padà pé yọ lọ yọ lọ yọ lọ yọ lọ ní alọ́sọ̀rọ̀ àti àìgbẹ̀mí rẹ̀ tí ò fi wá sí kí ni o tí ò fi tí ì tán tàbọ̀ ntọ́lójú ẹ̀sìn náà náà ni ohun tó ń bá dákẹ́ tàbí rọmọdún tiẹ̀ tán lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì mẹ́ta náà tí rọmọdún tán náà ara rẹ̀ yà náà ẹni ọ̀làwẹ̀ kankan tí ó gbà padà káwá dó mẹ́yìn ọ̀rọ̀ kékeré àmì mẹ́mbẹ́ o ṣùgbọ́n tó yẹ pé ààrẹ yìí ọjẹ́ ààrẹ tó lè lọ́n tòótọ́ ṣùgbọ́n ńgbà tí rọmọdán wọn wáyé lọ tán bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì láró ń ń bá yá ah inshala ìgbà ó sì já àwẹ̀ bíi mẹ́wàá ìgbà padà ìgbà padà títí títí ńlọni ọwọ́ ató bí oṣù mẹ́fà lẹ́yìn ìgbà yẹn òun lọ́wọ́ adipara rẹ̀ ọ̀wọ́ àyá ọwọ́ apara bọ̀ àlìkíyàmá àwẹ̀ ń bẹ lọ́rùn òru ẹni yìí sáwọn èèyàn rẹ̀ ọwọ́ àgbáwẹ̀ fún padà àbí wọ́n bá bọ́yàn à ń bọ̀ ń bẹ̀ yẹn tó di ọjọ́ iwájú inshallah ta'ala lórí ọ̀rọ̀ àwọn nǹkan tá à ń bá lọ eléyìí mo rò pé ó clear díẹ̀ kí alọ́ sọ̀tàn dákun kó jẹ́ kó tó clear jù báyìí lọ nígbà tí yọba máa dé ti gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa àti bí a ṣe ń gbọ́ wa yìí lẹ́lẹ́kejì àwa bó sì bi ìbéèrè arábìnrin láti èkó yìí tó jẹ́ pé òun ló bí àwọn nǹkan tí ń fa ọ̀rọ̀ tí ara ń gbé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àkọ́kọ́ àwọn àfa wa rahimallahu subhanahu wa ta'ala ulama ana ahya an wa amwata àwọn afa wa allah subhanahu wa ta'ala tin ja afesin an bo nbi ta ni npele afesin na insha allah ta'ala tí ó sọ bá gbà wá láàyè dára pípọ̀ lórí àwọn ètò yìí kó tó di pé ramadan ọlọ insha allah àwọn afẹ́sìn tí èyí ṣe tasọmọ́jú gbẹdìẹ torí tí ànábì fi jáde láyé àràkọọ́lẹ̀ pànàbì lanka àkáǹtì oògùn àwọn àfẹ́sìn ọ̀nà náà tí a gba sẹ́tà nàbí mú wa iṣẹ́ ọ̀nà sí ibi wa ọ̀nà lecturing inshallah ta'ala à mìíràn ìtọ́ba Ah, àwọn àfa wọn clear àlámọ́rì pípọ̀ wípé aláboyún tọ́jẹ́ wípé tóbìnrin bá ti lóyún sahih eh, ìmọ̀ fẹ́bi para rẹ̀ ó lè máa àfẹ́tì ọmọ nínú nítorí wípé jíjẹun ìyá náà ó wà lára nǹkan tí ọmọ hẹ́pù ọmọ nínú òde ní ẹlẹ́ẹ̀kejì obìnrin tí bá ń tọmọ lọ́wọ́ náà bóun náà bá ń fẹ́ bí pa inú ó ṣeéṣe kélé ó ṣe sábàbí kílà fún laban kọ́ni yóò kọ́ni lò ha àdá labana ha eléyìí ìmọ̀ fẹ́bi panu yìí ó ṣeéṣe kó di tí ó máa dín ọyàn tó lè jáde nígbà ya rẹ̀ fún ọmọ ó ṣe kó máa dín kù eléyìí fà tóbi jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó ṣe ní ìdẹ́wọ́ fún obìnrin tí ọba bá jẹ́ wípé olóyún sínú tàbí ó bá ń tọ́mọ lọ́wọ́ láti lè máa sí ẹnu ní àsìkò kíni o lásìkò Ramadan ó lẹ́tọ̀ fún aboyún ó sì lẹ́tọ̀ fún tani o obìnrin tí ń tọ́ ọmọ lọ́wọ́ kí ó ṣe kíni o kí wọ́n má gbààwẹ̀ ní àsìkò Ramadan ṣùgbọ́n àwọn àfa nígbà tí wọ́n yànnà àlàmárì wípé bó o ní ọ̀rọ̀ yìí òní yóò ṣe clear dáadáa wọ́n ní ìkílẹ̀ ọ̀rọ̀ yìí ò ní wípé tí obìnrin tó bá lóyún nú tàbí obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ tó bá jáwẹ̀ àwọn fẹ́ fi ojú méjì wò àwọn kan ń fi ojú kan wò ojú méjì táwọn apá kan náà wà fáàfin wò ni wípé tóbìnrin yìí tó jẹ́ pé ń tó mu máa jáwẹ̀ gangan ni pé ọ̀rẹ́ nu ara tiẹ̀ kèé ṣe torí ọmọ tí ń tọ́ lọ́wọ́ kèé sì ṣe torí oyún tí ń bẹ nínú rẹ̀ wọ́n lọ́rọ̀ kanu sùmọ́ká pé nǹkan kò pinlẹ̀ ṣe nǹkan kò pinlẹ̀ ṣe ń tiẹ̀ ọmọ àpárá àwọn le but ẹ̀rù ń bà á pé tí n bá ń lọ rè gbá àwẹ̀ yìí ẹ̀ ǹjẹ́ kò ní àfẹ́ẹ̀tì oyún náà mi ǹjẹ́ kò ní àfẹ́ẹ̀tì ọmọ tí mo ṣe kí ni o tí mò ń tọ́ lọ́wọ́ wọn ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nu àpọ̀pọ̀ àwọn afa wọn gbé wá sí bí ojú mẹ́ta wípé ó nọ̀rọ̀ yìí ni kí ni irú ìdájọ́ ọrú àwọn obìnrin báyìí apá kan àfa ni ìdájọ́ rẹ̀ ni wípé dandan ni fún irú obìnrin yìí láti mọ̀ wípé tó ń bá tiẹ̀ e já ààwẹ̀ hun yóò san ààwẹ̀ padà o dandan yóò san ààwẹ̀ padà nítorí pé Allah subhanahu wa ta'ala ó ṣe gbígba ààwẹ̀ lọ́ranyàn fún gbogbo mùsùlùmí ó sì ń sọ ń bi aláàárẹ̀ àti arìnrìn àjò wípé bẹ́ẹ̀ bá ti lè gbààwẹ̀ padà o ẹ̀ tún ààwẹ̀ yín yìí tẹ́ẹ̀ bá yìí gbààwẹ̀ lásìkò Ramadan ẹ̀ tún ààwẹ̀ yín gbà ní ìgbà tí Ramadan bá padà lọ inshallah a fẹ́ kí ọ̀rọ̀ yìí dàrú torí awuyé máa ń pọ̀ ní orí rẹ̀ ni ló jẹ́ kí a fẹ́ dúró mí báyìí lẹ́nìí a máa tẹ̀síwájú pẹ̀lú àánú Ọlọ́run padà ní ọ̀la insha allah láti lè bá a clear ọ̀rọ̀ olóyún yìí àti ọ̀rọ̀ ẹni tí ń tọ́mọ lọ́yìn ní ọ̀nà tí ó gbà clear dáadáa bí idhnillahi ta'ala jaza allah jami'a khair jaza wa habbakum allah hadha wa sallallahu wa sallam muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. a kí àwọn ustaasu wa kọlọ̀nbalẹ̀ kọlá kí ó jẹ́ kí a rí yín pẹ́ a rí i pé ìbéèrè yìí ìbéèrè tí ó ní agbára ni so tí sì ń da ìgboro rú torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin so obìnrin míì nígbà bá lóyún lọ́dún yìí so tó fà wẹ̀lẹ̀ ọdọọdún tí ń bọ̀ ń tọ́mọ lọ́wọ́ so nígbà Ramadan mẹ́wàá tó ń ba òun ti lóyún so tá a fi wá ń rúbìn tí ń jẹ bí àwẹ̀ odidi ọdún mẹ́jọ sọ́rùn kò ní mọ́dàjọ́ sọ yẹ kí n bọ́ yẹn ni àbọ̀ yẹ kí n san padà ṣùgbọ́n inṣàlá tó bá tó di ní òru ọ̀la wọ́n mọ bá ní yànnàná èyí tó kù ní abẹ́ àwọn ìbéèrè tí a ti béèrè bàbá wa Musa odónigi láti ìtútàbà so a rí ìbéèrè yín pẹ̀lú yọ̀ǹda ọtọlọ́run wọn bá ní dáhùn rẹ̀ tó di òru ọ̀la so bákan náà Al-Mansur láti àbàtà kan ní ọjọ́ mo rò pé wọ́n ti dáhùn ìbéèrè tiyín lọ́ńdà pé tá a bá fẹ́ bọ́ yàn kíláàfì bọ wọn rẹ ti ṣàlàyé rẹ fún wa inshallah taala so ètò yín ètò wa òun náà ni ètò Da'watul Haqq tí ń dé sétí gbọ́ wa láti mọ́ṣáláṣí ìyànà bódìjà tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà àwọn nǹkan tí ó ń lọ nínú mọ́ṣáláṣí òun náà ní ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ wẹrẹ láti ọmọ ọdún mẹ́fà láti gbé odidi alukur'an sí orí bákan náà àwọn obìnrin náà láti bí ọmọ ọdún mẹ́rìndínlógún lọ sí òkè láti máa há alukur'an wọ́n ń gbé nínú ọgbà náà ni wọ́n ti ń há alukur'an sórí bákan náà ilé kéwú maru daril hadith ti ń kọ́ni nípa bá a ti ń sọ èdè lárúbáwá lọ́nà tó yẹ kóró àti ẹ̀kọ́ Islam lórí ọ̀rọ̀ ìmọ̀ hadith ìmọ̀ usulul fiki àti gbogbo àwọn tó so mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ń bẹ ní yàrá bódìjà náà bákan náà fún gbogbo àwa tí a bá nífẹ̀ẹ́ sí ètò yìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àbáfẹ́fẹ́ máa ń pa àwọn ètò tí ń lọ nínú mọ́ṣáláṣí yàrá bódìjà central mosque so kí a kàn sí wa ní ìyànà bódìjà náà láti wá béèrè tàbí ká pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa ń fi ní síta ní òròòru fún wa ní àràárọ̀ báyìí kọ́nà balẹ̀ kọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ béèrè ní ti ń wáyé pé àwọn ọmọ ìyànà bódìjà yìí báwo làwọn ṣe fẹ́ débẹ̀ so tá a bá ti wọkọ̀ láti Ìwó road ká wọkọ̀ tí ń lọ sí ọjọ́ ká sọ̀kalẹ̀ ní fọládù síwájú ká tó dé yànà bódìjà a máa wù yànà bódìjà lọ́ọ̀kan so láti sọ̀kalẹ̀ ní fọládù bus stop tá a bá ti sọ̀kalẹ̀ ní fọládù yìí ká gbójú wa sókè a rí ilé alájà mẹ́rin tí wọ́n kùn ní ọ̀dà ká fúnà méjèèjì a rí àwọn ṣọ́ọ̀bù tí wọ́n tò tọlọ rẹrẹrẹ kábọ sínú bẹ ibẹ̀ náà ni mọ́sálásí wa kọnà balikọla kí ọsàn ẹnì kọ̀ọ̀kan wa fún àwọn taba tó ní ìbéèrè míì àwọn ẹ̀rọ bá ní pè wá sí òun náà ni a tún pè fún wa yìí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí a jọ kọ́wọ̀ọ́rìn wá sí bí ètò ní àárọ̀ yìí pẹ̀lú àwọn aṣẹ́wó wa àwọn náà ni ustasuwa abdulrozak arúwolosuna bákan náà àfàwà ismail ẹrú allah wọn bẹ pẹ̀lú wa bákan náà ní ìdájí òní àfàwà abdulwahab alogbo àwọn náà wà pẹ̀lú wa bákan náà sheikh dikrola abdulrozak abu nabila àwọn náà ń bẹ pẹ̀lú wa ní ilé agodo níbí báyìí bákan náà ní tíjẹ́ ká máa gbọ́ ohùn wa tí gbogbo ẹ fi ń dùn tí fi ń dánmọ́rán báyìí àwọn náà ní ṣé wa Ibrahim kọ́nà balikọ́lá kọ́mọ́jì kún sí bọ́tì tẹ̀ ẹni tí ń darí ètò tí ń sọ̀rọ̀ látàárọ̀ àwọn náà ní afáwa Sulaiman ẹ̀sà òkè kọ́nà balikọ́lá kí ọ̀sẹ̀ nìkọ̀kan lẹ́sàn lórí subhanakala hamdik ashadala ilaila ant astafuka tubule.